بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ورحمة الله التي أتفهم ورحمة àti máa bẹ lórí ilẹ̀ bí ọ̀sọ̀ yìí ọba náà ni a dá ọpẹ́ fún ilé kìí sẹ́lé máa sẹ́wà bí agbára wa owó ọlọ́mọ ọba ká máa bẹ bí ọ̀sọ̀ yìí náà ni àwọn bẹ à ń bẹ lórí tí èèyàn máa ń sáyé gidi lé lórí òun ni alàlẹ́ ìsìláàmì wa sunna ìmọ̀ sẹ̀sẹ̀ ní lórí ìjẹ́ mùsùlùmí fọ́lọ́m àti nílànà nàbíwá Muhammad sallallahu alaihi wasallam ní àsìkò yí pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run láti máa tẹ̀síwájú láti máa mú wá fún wa àwọn ọ̀rọ̀ tí a ń bá bọ̀ tí a sì tí ìpadà lẹ́yìn ẹ̀ náà ní ìpìlẹ̀ ẹ̀sìn àwa mùsùlùmí ìtò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ wa ìjọba ti ń sára ikún wa wípé ìgbàgbọ́ mùsùlùmí ẹ̀sẹ̀ méjì tó fi lélẹ̀ náà ní ترى ما فين كم لازم جا جوجي هو محمد صلى الله عليه وسلم تبا قدان في الله وبا في رانسي نلون في رانسي نلا نكو نسونا يلا ما فاهمين جون جون نواو إسلام وقصو ما صبي الإسلام وسنة وسنة هي الإسلام وان إسلام نان سنة سنة نان إسلام تقول دار النبي باتي موا سنة نان وان والله يجي ننتي أتي سجين فوا نبي أنصرهم فأقسام سنة, wa hukmu kulli qismi kí ni àwọn ìpínlẹ̀ súnmọ́ pín sí ìdájọ́ wo ni ìpín kọ̀ọ̀kan máa gbà àti àwọn àpèjúwe tí a mọ́ wá fún wa orí tí a wà tí a ti ń bára wá sọ̀rọ̀ náà ni lórí tí ó jọ mọ́ ìfọwọ́yẹpẹrẹ wá bùkù ọwọ́ ìsìkò tó nǹkan ọwọ́ kí ní bẹ́ẹ̀ kílẹ̀ ń bá bára kílẹ̀ ń gbé ẹni tí ọba ṣerú ẹ̀ bí ọlọ́wọ́ bá ṣe máa rárá ogú lára wọn síwájú kí wọ́n tó sì tẹ̀mí ayé ìsílẹ̀ kọ́tọ́wà lọ bá ń ta mọ̀ sí iye ẹlẹ́tẹ̀ ẹlẹ́rù níwájú ọlọ́wọ́ bá ń gbà wọn bá tó bá táàmù ọlọ́wọ́ bó sì wọn bá a wà tí a mú wá fún àwọn àkàwé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn tí bá lọ́wọ́

Ah, kò bá rúmọ lórí yìí nìkan ó kó sínú gbogbo ń dá náàbì bá mú wá pátá àbí tó sọ̀rọ̀ àndì ànábì pátá tí a bá fi nǹkan kan sí ẹ̀yẹ́ fi nǹkan kan tẹ̀fẹ́ nínú rẹ̀ ní gbòlú ẹn fi ó sí ọlọ́run ọba tí a fi ń sẹ́fẹ̀ ní káṣẹ̀ tó wá sọ ẹ̀sìn ẹ̀ ìtọ́lọ́run ọba gbé ran ọba fọ ah, a ti mú wá fún àwọn mùsùlùmí ànábì àbí sí ànábì àbí pàtàkì ànábì gan pẹ̀lú ọlọ́run tó máa ń fi kí ni ó bó tó máa ń fi ọwọ́ ìyà bá wọn mú ìyẹn láyé ń síwájú kí wọ́n tó lọ jòrí jìnnà yà bá wọn bá kúrò láyé lé nípa ìlú ọ̀dọ́ ọlọ́run Allah subhanahu nípa láì mọ́tò mú wá fún àwọn akàwé wa hakahu ibn kalgan wa ibn kalgan hadha huwa abul abbas abul abbas shamsuddin muhammad ibn muhammad ibn ibn habibakri ibn kalgan ọlọ́run kí ọba ní fọ́nù kí ọba náà kó bá ní yá fi ẹ̀ wọ́n kú ní nǹkan bí 681 years lẹ́yìn hijira kásọ pé àwọn alìmọ́mù abúlé abbas ibn Taymiyyah àwọn wà ní nǹkan bí ọmọ ogún ọdún òun náà ni bàbá ìjáde láyé bàbá ní ó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe nínú tí rẹ̀ náà ni wafayatul ayan wa ambahu abnahi azaman kọlọ́n kó bá ní yá fi wọn torí ẹ̀ bàbá ìlọ́wọ́ ń sọ̀rọ̀ níwọ̀rọ̀ wọn fi نقل من قتل الشيخ قطب الدين اليونيني يقول بلغنا أن رجلا بالدير أبي سلمة من ناحية بصرة كان فيه مجون واتسار ولدت إقواما إذا قلت وأن قدت أدي صريب لك الجان أنا وقور نوا látara tí wọ́n gbà wá látọ̀dọ̀ ṣe kútùbù dìrì yóò ní wọ́n ní bàbá ìsọ ní ọ̀rọ̀ pé bàlága náà lọ́rọ̀ jùlọ mìírí àbí sálàmájá iná rí àti bá sọ̀rọ̀ káàkiri fi fi mojú oòrùn west ìtààrùn ìtàyé ní ìtàn tí a ti máa ń kó ti fún wa ní láti ọjọ́ tí ọ̀nà ti ta díẹ̀ ìpé ó dé sí ìgbó àwọn pé arákùnrin kan tán pè ní Abu Salama ní agbègbè kan ní Basra wọ́n lárákùnrin ní fi ìmòjú oòrùn west ìtààrùn gbíńgá lè pè láwọn kọmẹ́díà lásìkò ilé ẹ̀mọ́ fi gbogbo nǹkan ṣeré ẹ̀rí àtikẹ́ ìwọ̀n dáwẹ́rì ìwò lẹ́kọ̀ọ́kan ẹ̀rí kàmọ́ fi gbogbo nǹkan sàwàdà aláwàdà kẹríkẹrí wọ́n ni pàtókèrè àyíndàbù àṣíwá wàmà fi ìgbìmìnà pọ̀dí ìlàdí arákùnrin wa wà ní ìjòkóńjọ́ kan tí wọ́n ń sọ̀rọ̀ nípa àṣíwá òun nípa kò nínì wàmà fi àti ọlá tí ń bẹ fún pákò nínì ẹ̀yìn ẹ̀sì mọ̀ pé ọlá tí ń bẹ fún pápò onírìn ní jàmá àtọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam òun náà lọ ti wá annabi ní láúlá an ashuqa ala ummati la amartuhum bis-siwak 'inda kulli wudu'in wa fi riwayatin 'inda kulli salah annabi ní tí ó bá ti gẹ mọ́ kó nira bá ọmọ lẹ́yìn mi ní ìbá sọ pápò fún lápọ̀ fún pákòrò ريري كما ذكره وفصله شيخ الإسلام أبو عبد الله شمس الدين بن قيم الجوزية رحمة الله عليه لما هو أبو المسلم سيجان جرى لديه نصاب المعاد أما به الدم والدواء أتوزر أمي بيه بيه sọ́wọ́n sọ fún arákùnrin nípa ọlá tí ń bẹ fún pákó rírì àti bí pákó rírì ti jẹ́ láàrin àwọn mùsùlùmí fàkọ́l wọ́n arákùnrin wá sọ ń dámọ̀ sí àbúsálàmà ó wá sọ ń dẹ́nà lọ́wọ́ máa yìí pé wàláìlá àsáàkù illa fil makhraji yá ní dúbúrídì ó ní òun fi ọlọ́wọ́ bá búra wọn ní ní pápò kò sí ń jẹ́ wúlé ní òní ní pápò ní ìsì mọ́ ń gún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nígbà ní iná ó lè jẹ́ afá ó lè jọ ọmọ kéwú tọ́bá ń kó ti ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam ìpé annabi sallallahu alaihi wasallam dhuliyyatin kadha annabi jẹ́ ẹni tó ní rọmọ tó pọ̀ ẹni fọwọ́lá sọ pé wà fẹ́rù alẹ́ṣíà ẹfẹ́ rọmọ yín sílẹ̀ ẹ̀rí lẹ́yìn náà ti gé túbọ̀ mú yí àti ẹgbẹ́ gbogbo àwọn àdíṣẹ́ ẹ̀pọ̀ sáàrínlẹ́bí sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàbí mazá ilẹ̀ arba tí wọ́n gbàpọ̀ ọmọ àyàn ni fọ́kùnrin kóbìnrin gbálẹ̀ ẹ̀rí wọ́n sọ mẹ́lẹ̀ nígbà ní àní wọn ò ní fílẹ̀ gbogbo sẹ́rù ń dẹ́lẹ̀ <laughs> ọlẹ̀sàgírígálẹ̀ fọ́ ọ̀dẹ́ fi ilẹ̀ ṣùgbọ́n náà ní wọ́n látara ìwà lẹ́yẹnu rẹ̀ ọgbà kò sí babalaba bẹnu àfáàtọ́gbà tó pé tọ́lọ̀ fi máa ń jẹ ẹ̀dá rẹ̀ níyà tí ní sọwọ́n sí náà ní ah, ẹni ṣe ìjọba wu ọlọ́run ọba ni tó ọ̀dẹ́ sàkára rẹ̀ délẹ́bù gbé ọ̀ ní wọ́n nígbà tí èsì babalaba bẹ nìkan lọ́dá náà kò sí lè kápẹ́ ilé ìfọ́dí àfọlọ́ ẹwù tí gbèrágà tó dé ẹ wàsàfáà ibi ilé ẹ̀wọ̀n lọ́wọ́ wà láì wọ̀n ní wọn náà mo sì ní kírun yóò tẹ̀sùn wá jáde lẹ́nu èèyàn kò tó jáde lẹ́nu èèyàn tó já láì mọ̀kan abẹ́rẹ́ tí ó ń kílé mọ̀ àìmọ̀ kan pé pẹ̀lú àwọn àrílẹ̀ ẹni tí ń kílé mọ̀ mà tí ń kílé mọ̀ àgbọ́yé tí ń kílé mọ̀ pé kò sẹ́ni ó gbà nígbà bìyẹ láyé jò lọ. ọláyà ìmọ̀ kan gbà ní ẹ sì lè rí ṣe yẹ nínú irú ẹ̀rí Abu Salama lòun náà ti gbẹ́rọ náà nílùú Basra nígbà tí wọ́n ka ọlá ti ń bẹ fún pápó rírìn tí wọ́n ka gbogbo ẹ̀kún ó ní wallahi tó òun bá yá rin pápó sí bíi lókù ẹnu fásọ fún wa pé kọ̀mẹ́díà aláwàdà ni ìdọ́wà fi ti pápó bọ ẹnu òun yà ti bọ ojú ìdí sígbẹ́ fi ń jáde ni ẹ̀rí ìfọ́sọ́wọ́ bèèrè pé mo ní irun jù lára èèyàn ẹ̀rẹ̀tẹ̀nu ẹ̀rùn ò kéré síbi tí a ń sọ yìí wọ́n ní fàwátàtà sí wá kan fàwádọ́ àwọn fi makaraje he súnmọ́ akaraja bó sì mú pápò jáde lóòótọ́ ìyẹn ẹ̀fọ́ àwọn aláwọ̀dà kẹrìkẹrì ìsìsí ń tẹ̀lé wọn kéré ẹ̀rí má ti ráyè ìgbìnà sí tọ́lọ́wọ́ bá sí bẹ́ẹ̀lì tó ti kó wọn pápá mara sí ló bá yọ pápò lóòótọ́ wọ́n ní kàrà sí èkì pápò sẹ́nu fàwádọ́ àwọn fi makaraje bó ṣe fi kéni bó ti fi pápò sí ìdí ẹ̀ gangan níbi tí adìláwí ti ń jáde nù tó máa àfàrájáhu ló bá yíó padà sàbákàtà bá dáhùn sí sàátà aṣòhórẹ́ nì wọ́n ní lẹ́yìn yẹn rẹ̀ olóbi oṣù mẹ́sàn tó fi ṣe kíni o tí ó fi lóyún ọ̀ràn bí oṣù mẹ́sàn ló fi ní oyún ọ̀ràn فوضع ولدا على صفة ماذا الجرثان له أربعة قواجن ورأس كرأس الصمكة ونبع في أبي متى قلون يوانا أبي أبا أبي أبي أنقو يعني تني أسمعني orí rẹ̀ dàbí orí ẹja ní ẹranko tó padà bí ilẹ̀ yàmá wọ́n dáwọn láwọn dúnbùrú ka dúnbùrú ilẹ̀ arnadẹ̀ ìdí nǹkan tó bí lẹ́ranko yẹ dàbí ìdí ehoro ẹ̀rì wọ́n ni wọ́lọ́mà wà dáwọn àwùsọ́ àzàríkàlẹ̀ àyàwárò sàlásà máa za fàí hàfin gbà tó bí kíni jama tó bí ẹranko ìbọ́lẹ̀ sẹ́rí bí ọkùnrin dín lóyún tọ́lọ̀mbá fẹ́ bínú sí ìyà jama tí yóò ru yóò ọ̀nà kiri ìrí obìnrin lápá máa ń lóyún tọ́lọ̀mbá fẹ́ bínú sí ìyà jama yóò gbé oyún ọ̀nà yóò gbé sọ́kùnrin ní kò jama tí ó bọ̀ ọ̀rùn kí tí ìjáde láyé eléyìí olùdí oṣù mẹ́sàn-án ni wọ́n ló fi lóyún ọ̀nà yìí nígbà tí ó bí ó bí ẹranko táwọn wí ó lẹ́sẹ̀ mẹ́rin ó lórí bí orí ẹja ìdí rẹ̀ dàbí ìdí kíní ó dàbí ìdí ehoro ẹ̀rì wọ́n ni wà lọ́mọ wàdánwà ó sọ́ kàtà àríkàlẹ̀ àyàwó àánú fàlásàfà ṣáàtìn nígbà tí ó bí ẹranko ń ẹranko yẹ ké lẹ́ẹ̀mẹ́ta ọmọbìnrin àbúsálàmà bóyá sálámà tó ọmọ ẹ̀ náà ni wallahu alam wọn sọ nínú tán ní ṣùgbọ́n ma ìkánú ọmọbìnrin ẹ̀ bó ṣe dìde nìyẹn ẹ̀yìn fàrọ́dàfà ti ra'sahu famata bó ṣe fi ẹsẹ̀ bó ṣe fi tẹ orí ẹranko burúkú tí bàbá rẹ̀ dínú wọn lè ràn bá kú wàá ṣàtàrí kan àbùsọ́lọ́mọ tó lóyún ọ̀nà tó bí ẹranko yìí wọ́n lò ní olójú ọjọ́ méjì lọ láyé lẹ́yìn ìgbà tó bí tinú ẹ̀yẹn tán ẹ̀rì wọ́n ni wà máa tàbí àtàlẹ̀ ọjọ́ kẹta tá mẹ́nu máa lò lọ láyé lẹ́yìn tán tó tán ọjọ́ yìí náà ló jáde láyé wọ́n ni wà yẹ kó ṣùgbọ́n síwájú kó tó ṣe kí ni ń ọ̀nà yẹn tán fún bí ọjọ́ méjì síjọ́ kẹta nìkan tó jáde

wàkùtọ̀fáhù dáríkà makan bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn amamu ìmọ́mù tí wọ́n máa ń ṣe kútúbà jímọ̀ ló dé sí ìgbọ́ wọn làwọn náà fojú rí tó ṣẹlẹ̀ sí Abu Salama wọ́n mílù wa rán ha dáríkà lè na hayyan qabla an yamuta wọ́n ní kó dà ń bẹnu wọn tó pé kẹ́ranko yẹn tó kú kí ọmọ rẹ̀ obìnrin tó pa ẹranko nì àrínú àwọn kùtọ̀bá àwọn àmọ́mù ti ṣe kútúbà jímọ̀ jímọ̀ táwọn náà wo pé èmi náà rí èmi náà ojú mi ó tó kíkàlùkù náà fojú rí ẹranko yẹn láàyè tí wọ́n ti kẹ́ranko yẹn tó kú wọ́n mí ní mo máa ń lọ láàbù bá dámọ́ òfin ẹ̀sẹ̀ ń bẹ́nu wọn tí wọ́n rí ẹranko nì lẹ́yìn ìgbà tí ẹran pa ẹranko yẹn tán ètò bíìnì ètò bíìnì kí ló sọ débẹ̀ jẹ̀mọ́ wọ́n sọ fún nípa pé ọlá ti ń bẹ fún pákó nínú ìdè láti sáré rọ̀súlì àmìyìn látòrí àwọn àdínlẹ́dùwọ̀ lọ́bá fi wọ́n sọ́dọ̀ wàdà pé wọ́n máa ìwọ̀n ní rẹ̀ pápò yìí tó ń fi ti pápò bọ ẹnu wọ́n yà tí bọ̀ dínú ipa pápò yóò tí bọ̀ dínú ọ̀tọ́ lẹ́yìn tí ń fi tó wá látọ̀dọ̀ ànábì ṣe yẹ̀yẹ́ láì ní lákàtún sí ọlọ́run sì rán ogún látàrẹ̀ ìgbà tí a sọ ibà bá lọ́wọ́ lórí al-Bidaya wa an-Nihaya lórí Imam Ibn Kathir وفي حاجات ماذا آه أتنو سلة سلة سلة ستفان يه لأي جرى النبي صلى الله عليه وسلم بكنا بأولو كني عبد الجمال آه في تاريخ آل الزمان لبعد الدين العيني حبة يمده لنك بفولون 1 page 112 ọlọ́run a máa rárá ogún lára gbogbo ẹnikẹ́ni tí bá ń fi ìdánilẹ́bí mú wá tí bá fi ń ṣe yẹ̀yẹ́ ọlọ́ni iná kàfàìná kálùmọ̀sáàzì ọlọ́lá torí ànábì kúrò lọ́dọ̀ àwọn afinisẹ̀fẹ̀ àrùn ogun lára wọn ní yẹ́rẹ̀ bọ́ọ̀bá gbọ́ yíyẹ ọgbọ̀ iná ṣáníyàká wọlé abdá ọgbọ̀ iná ìrànbá fi kúnra wọn irúsẹ̀lẹ̀ tí ó wá sẹlẹ̀ ní jama alìbámu ṣàmṣùdé ni abdáhàbí ọkùnrin ọba ni fọ̀rúnkẹ́ wọn àwọn náà sọ الكبير موجب الشيوخ الكبير للإمام الذهبي قلن كبان يرسوه بل فقال ابن حجر ابن فلي علي حامد ابن علي ابن حجر الأسقلاني غفر الله له إنه ترى أنا ذا مسيك الجماعة ترى وانا ذا مسيك الدرر الكامنة أمير وقوتي سيلينا الإمام شمس الدين الذهبي في معجم الشيوخ الكبير وكذلك أبو الفضل أحمد بن علي ibn hajar al-asqalani nínú tíra àwọn dáàmà sí kìnnìyà dúrà lórí kàníyà àwọn náà kó ìtànyẹwá al-imam zahabi ọlọ́nkọ́ bá ní fọ́nkẹ́ wọn ni haddathana ali ibn marzuq yàdúrà ti shaykhina taqiyuddin al-mansati الإمام شمس الدين الذهبي اللهم كبان يكون كيف أفنى أبو عبد الله الشافعي أنا قلت أن وجمع látọ̀dọ̀ kí ni ó afá àmọ́ta àmọ́ síta kí yìí dínì man sọ́rọ̀ sí olùgbọ́ tí aṣẹ́ jamalu dínì ibrahim ní muhammadu àti ibn al-mansur sí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lójú tí ẹni lójú kí ni ó aṣẹ́ jamalu dínì ibrahim ní muhammadu àti al-mansur sí òní Dini al-Mansuri gbogbo sí ẹ̀ tó الإمام الذهبي يقول في ملأ من الناس قلت الإنسان لي من بغلوت وقوامي ينال دين صلى الله ولي حضرت عند زولجق كسنداري هولانكو وأرجع كسنداري هولانكو هو نيجو pẹ̀lú rẹ̀ هري، kàtàndàrí ọlá من mini hafadi mada mini hafadi Genghis Khan Genghis Khan yẹ òní ọba àwọn tatar gbàmí àwọn àmúyà pé wọ́n ní kíní atatar wọ́n ní àní atatar wọ́n ní àpè wọ́n ní mongol ìran méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti bọ́ni wọ́n padà darapọ̀ tí wọ́n padà jẹ́ kan lẹ́bá pé wọ́n mongol ó ṣe dédé ara wọn bẹ́ẹ̀ pé wọ́n ní tatar ó ṣe dédé ara wọn ẹni ó هاجموا ودمروا وأسقطوا الدولة الخوارزمية السلاجقية الإسلامية والدولة العباسية وفضل يجب أن مسلمين وزيما في نظام إذا كان هناك فهمانية كوريلة كل الكاتل أكين الجمام الكامل في التاريخ لابن الأسير أبو البركات رحمة الله عليه وغفر الله له جمام àbá ìlú wọn sọ aṣèf zamanu dini ibrahim ní muhammad àfíìdì almansozi ẹ̀rí olóhùn wà ní jòkó pẹ̀lú kasandari holanko àti abga wakana mi matana sọ̀rọ̀ ní magul nínú àwọn tatar àtàwọn magul tí wọ́n ti jẹ́ mùsùlùmí rí tọ́padà wá jẹ́ kéfèrí tọ́padà wá di nasọ́ra tí wọ́n tà nasọ́rọ̀ oníwàzàríkà fi ní ìpìlẹ̀ ìjọba àwọn kí ni abúgbọ́ ó ní wàkúnnà fi mọ̀kàyáni àwọn wà ní abẹ́ tẹ́ǹtì kazandaru holamto lọ́dún náà lọ́wọ́ títẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ àwọn wà lábẹ́ tẹ́ǹtì ẹ̀ wàíndàhù jama'a tó mìí mọ̀rá hìí magool àwọn àgbààgbà nínú àwọn aṣíwájú àwọn ní ìjòkó níjọ́ náà fi yọ́ mi sẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì làwọn àgbààgbà àbá àti àwọn àgbààgbà síwájú kírísítẹ́nìtì náà wà ní ìjòkó nínú tẹ́ǹtì ìjọ náà ọjọ́ ẹ̀ wá bọ́ sí ọjọ́ tí ìyẹn ń jábọ́ ó bọ́ sí níjọ́ tí òtútù pọ̀ faqala nasraniyyun kabirun la'in wọ́n ní bí ẹ̀rì Sheikh Ibrahim Jamaluddin Ibrahim ibn Muhammad wa tẹ́bí ibn al-Mansur àwọn ni wọ́n sọ ìkàyí tó sojú wọn tọ́nà wà nílẹ̀ ìlú ọ̀nà lọ́wọ́ wọ́n ní faqala nasraniyyun kabirun la'in bárakùnrin kan tó ń jẹ́ kí ni ó nasọ́rọ́ nasọ́rání yun ẹ̀rí tó sì jẹ́ àgbàlagbà tó tún wá jẹ́ ní èpè ẹni ègún lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ni bó ṣe dìde tó sọ̀rọ̀ jọ́nà lọ́wọ́ ni ó ní ayyu shay'in kana muhammadun sallallahu alayhi wa sallam ya bá ti wá sọ bá ti wá sọ ẹmọ dápọ̀ muhammadu muhammadu bóòlù tí Muhammad jẹ́ ìrànlẹ́lẹ́ abábara Muhammad Muhammad Muhammad ó sọ Muhammad sọ kìnní kan ó ṣe yóò ṣe kí wàhálà tí ẹbí jẹ́ kánà rọ àyíyá sí ìsàdára jẹ kan nílùú mọ́ta ni àkọ́mọ́fin náà fi àwọn oúnjẹ yá tó ti dìde lọ́sàn dandan láàrin àwọn lárúbáwá tẹ́bi ń pa ni bàbá fi ayọ̀ pé he almala wọ́yẹ́ sáàdù fi he mayọ̀ bí hàn ó wá bẹ̀rẹ̀ sí ní gbowó jọ ó ń fún wọn lówó fún wọn tọrọ kọ́bọ̀ fún wọn tọrọ kọ́bọ̀ òun sì ṣe bí ẹni tí ò ní bùkátà sówó òun fún wọn lówó ó sì ń so pọ̀ mọ́ ó ń so àwọn lárúbáwá pọ̀ mọ́ra rẹ̀ tàbí ó ń kọ̀nẹ́ẹ̀tì wọn mọ́ra rẹ̀ tó kí ni mọ́mọ́ ló wá sí láyé kọjá tí mo kàkà lẹ́lẹ̀ wọ́n ni wà á kàtà yorùbá ní gbogbo ìtànàkù sí àròsù sallallahu alaihi wasallam wọ́n ni bó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ànábì ní sọkúsọ tó ń bà ànábì jẹ́ tó ń dangrédì ànábì nìyẹn Sheikh Jamaluddin Ibrahim ibn Muhammad Atibi al-Mansati ó ní wà hunaka kalbun sayyidun azizun ala zawnajihi fi silsilati zahab fanahada al-kalb ó ní bẹ́ẹ̀ ní bí abẹ́ tẹ́ǹtì táwọn ti ń sọ̀rọ̀ ní wọ́n so ajá kan mọ́lẹ̀ ajá tó sọ́ọ̀gì ni ṣé ní tí wọ́n fi sóúnjọ́ náà lọ́hùn góòdù ni wọ́n fi sí bájá yẹn ti dìde nìyẹn wàkọ́lá ha asẹ̀sílà wọ̀wọ́sábà alásàríkà nasọ̀rọ̀ ní ìfọ̀kàṣàmà huwa adìmá bájá yẹn ti já ṣé ní góòdù yẹn nìyẹn ló bá bọ́radá tó kí ni o ló bá rága bu arákùnrin kiri yóò tí ń bú ànábì sallallahu alaihi wasallam yẹn bó ti yá ní ìkànnà tó fa gbogbo ara ẹ̀yà nìyẹn tẹ́jẹ̀ ń dà lára ẹ̀rì fàkọ́mú ilé yìí ṣàgbégbò ní ṣẹlẹ̀ ládùúgbò tí iná àbí ní jòkútẹ́ iná wà kẹ́mọ́ sí táàfi rẹ́sì ẹ̀ kájá ọmọ bàpá báyìí láwọn èèyàn náà jọ́rọ̀ lọ́wọ́ wọ́n dìde lábẹ́ tẹ́lì wọ́n rẹ́sì arákùnrin wọ́n gbà lọ́wọ́ bí wọ́n ti gbàjálẹ̀ wọ́n ti gbàálẹ̀ lọ́wọ́ ajá wọ́n bá tún ajá yẹn sí igi fàkọ́lá bá ọdọ́dọ́ hadiri inú àwọn tí ń bẹ ní kalẹ̀ ní sọ́nà lọ́wọ́ wọ́n lẹ́ni kan sọ́rọ̀ ní wọn pé áàdá ní kalá mú kàfi màdá áàdá ní kalá ní kàfi muhammadin sallallahu alaihi wasallam wọ́n èyí tí ó àbùkù tó kọ́ pé tí ẹ̀yin rò pé torí pé mo ń sọ̀rọ̀ pa Muhammad láìdá ló jẹ́ kájá ìwà àkáàkiri kò rí bẹ́ẹ̀ mọ́sàrá yín jẹ́ wàlákí na hàtà kẹ́lùmọ́nà àzízu náà ajá tẹ́ rí ní ajá tí ó gbàwọ̀ sí ni ẹ̀rí ajá tó ti gíní tó tí ó gbàwọ̀ sí rárá fún gíní bí fi hùkú mọ́ni rọ̀hání òṣìrò bí ẹdí bàzọ́nà annihorí ìlú dọ̀rbáhù fàwọ́ àtàdá mi ṣe sọ́wọ́ rí báyìí sọ́wọ́ rí báyìí ó rò pé mo fẹ́ wá báwọn jà ni torí ẹ̀ ló jẹ́ kó ní látàrí àtàkì ní ni tó fi lè pẹ́pẹ́ pé mo ń sọ̀rọ̀ Muhammad kankan wọ́n ní kí ma á kàtà àìdá yàtàrà kọsù annabi ya sallallahu alaihi wasallam wa ya sídú fi zalika bó ti bẹ̀rẹ̀ tó ní bẹ̀rẹ̀ sí ní tàkà annabi tí ń bú annabi nìyẹn ìtò wá sí lẹ́lẹ́kejì tó lè ta kọ́kọ́ lọ lẹ́yìn tí ń ti ní àtàkì annabi tí ń bú annabi wọ́n ní fọwọ́ sábà ilé ìjìnlẹ̀ kẹ́lbù sàníyà bí ajá ti tó já lẹ́kejì nìyẹn bó ti tó àtàkì nìyẹn wàkọ́tọ̀ ha asalsalata wa sarọ́sà bí ajá ìṣe já ṣe nìyẹn bẹ́ẹ̀ lájá bá àtàkì ẹ̀ ẹ̀rì lájá ìbá àtàkì ẹ̀ Sheikh Jamaluddin Ibrahim ibn Muhammad ibn al-Mansati nígbà bá yóò mọ̀ sọ̀rọ̀ ó ní wallahi al-azim ó ní mo fi ọlọ́run ọba búra wa ثم عبدوا على الزردمذي فاقتلعها فمات الملعون bí ajá yẹn ti mo ṣe àtàkì ẹ̀ kò fílẹ̀ ọ̀tì gbàgbọ́ já tó gbẹ̀ ní ilé burúkú ẹ̀ ló ti bá fún ti ẹ̀yìn ẹ̀ lábẹ́ ìtàn yẹn wọ́n ni wà áṣìlámà bí sára bí ha sí ilé wà kí a fi làwọn sí ìmọ̀ ti tẹ́lẹ̀ mọ̀gbòrò àwọn tí wọ́n gba ìsìláàmù inú àwọn mọ̀gbòrò nígbà lọ kàtà mọ̀gbòrò ẹ̀dà ìsọ̀rọ̀ fún àwọn sádìsàn yìí ni ọlọ́run mọ̀ mílíọ̀nù sọ̀rọ̀ mùsùlùmí wọ́n pápá jà Bukhara wa Balga wa Samarkand wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni inú àyíyá kúrò ní alámúlẹ̀ ìsìláàmù wọ́n tó yàwọ̀ Yúróòpù náà pẹ̀lú ìbàjíkà belgium ọ́sẹ̀ ní àwọn èèyàn lókò rẹpẹtẹ sọ́nìsọ èèyàn ní wọ́n bọ̀t bá ti jẹ́ sọ́nìsọ èèyàn tó ńgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́dún náà lọ́hùn àníwọ́n mọ̀ sáàrí wọ́n ni wọ́n aslama bí sábàbí hàzí ìlú wa àfíà ti làásí ìmọ̀sí ní almọ̀gbòrò náhùwà min arba'ina alfan wa ṣahara ti lè wà kí àtú in wípé ìtàn ilẹ̀ jẹ́ ìtàn tó gbajúmọ̀ tó sàkárà ha alìmọ́mù ṣamṣojú ní abu abdullahi al-zahabi aṣẹ́fàáyí fi kìtàbí mu'jam ash-shuyukh al-kabir bal zakarahu abu al-fadl hamad ibn ali ibn hajar al-asqalani fi kìtàbí ad-durar al-kamila ẹ̀rì láti jó kílẹ̀ sí wa ní ọmọ mú ìṣe tó bá mú wá tẹ kan lábùkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni jọmọ́ òun náà ní áyà tí a mú wá fún wa ilé ìmọ̀ Suratul Hujurat Quran chapter 48 49 nǹkan bí áyà ẹlẹ́kejì kí a mọ́ gbàgbé áyà ní jọmọ́ láti rí bí ó yẹ wa wípé kò sí tó wá látọ̀dọ̀ ànábì táwọn fojú àbùkù ojú yẹpẹrẹ wò لن يا أيها الذين آمنوا وكما تعلمون أيها الإخوة بارك الله فينا وفيكم وأسأل الله إلينا في الدارين ẹgbẹ́ tó kíyẹ̀ sí gbogbo wa tó ti yóò kíyẹ̀ sí gbogbo wa kọ́lọ̀ gbogbo láì sí dáadẹ́ kalẹ̀ fún wa àti lọ́rùn sóra ta fẹ́ fún wa iná afá sóra tó àdáb àwọn sóra tó al'akla torípé tó ní ṣe pẹ̀lú ọlọ́run tó ní ṣe pẹ̀lú ànábì ìtò ní ṣe pẹ̀lú ànábì ó bẹ̀rẹ̀ láti rí ayé alákọ̀ọ́kọ́ sí kejì sí kẹta lọ sí kẹrin àti káàrùn ọlọ́run ya ayé wọlé sí ra àmọ́nù ní ayé ẹlẹ́kejì ọlọ́run la pẹ̀ ń jẹ gbọ́lọ́run ọba gbọ́ lódodo nípa gbọ́lọ́run gbọ́lọ́run ọba ń bá sọ̀rọ̀ yìí ọlọ́run la fẹ́ fáwọn àsùwáta kan fọ́kọ̀ sọ́ọ̀tì nàbí sallallahu alaihi wasallam ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون ẹ̀sìn mọ́ máa fi ohun ariwo bá nàbí sọ̀rọ̀ just like nígbà tẹ́m fi ohun ariwo bá ara yín sọ̀rọ̀ ẹ̀lẹ̀jágbé mọ́ra yín ẹ̀lẹ̀jágbé mọ́ra yín o ẹ̀mọ́ bá dọ́dọ̀ ti Muhammad ẹ bá bá dọ́dọ̀ Muhammad pé ara ẹ̀kọ́ tó yẹ ká fi bá nàbí lò ń bẹ láyé o kò sí láyé nígbà tí ń bẹ láyé táwọn èèyàn tó kún jí tí wọ́n mọ̀ ẹbẹ̀ pẹ̀lú àwọn sọ abẹ́ rẹ̀ wọ́n lo ẹ̀kọ́ ìgbà tọ́lọ́n sọ ayé àyíkalẹ̀ fún ìṣẹ̀lẹ̀ òṣẹlẹ̀ nígbà tí ìbáyé àti sọ̀rọ̀ ẹ̀ lómi níwájú ànábì yọ dogun ó dàrí ìfó lọ jòkó sílé nínú wọn ẹ̀rì ìrọ̀lẹ́ sábẹ́ ti bínú kọ́yì ìbínú sàmúmáàs ọlọ́nkọ́ bá ní fọ́n kẹ́ bàbá náà bàbá yà yí sọ kalẹ̀ òun ti ẹ̀wà mọ́sálásí mọ́ ọdìgbàtà ìdábí wá ń bèèrè ẹ̀fẹ́ àwọn ọ̀rẹ́ ní báyìí tí ló dé àárí àárí àwọn nílé ló wà àníwáníkan pè wá nígbà wá pè wá níwáníkan o ń bẹ̀rù eré gbogbo iṣẹ́ mọ́ bàjẹ́ wájú ọlọ́ni tọ́rọ́lọ́ ní àtàkùbátọ́ àmọ́dúnkún wa ń tún láti ṣọ̀rún ìmọ́ fóhun òkè bá nábì sọ̀rọ̀ ìmọ́ fóhun ariwo bá nábì sọ̀rọ̀ ẹ̀yìn ìmọ́ jágbé máa sọ̀rọ̀ nígbàtẹ́ jágbé mára yín ẹ̀bá ń ṣe yóò bá ṣe yí jẹwájú ọlọ́run ó ní oṣù gẹ́gísẹ̀ ń bà jẹwájú ọlọ́run tí òjò ń wá mọ́ nìyẹn eré àmìnábì ó dàgbà ní ìkan ló sọ pé iṣẹ́ ti bàjẹ́ wájú ọlọ́run ni yóò jẹ́ kó wá sọ́dọ̀ rí àmìnábì mà tí wọ́n ló jẹ́sẹ̀ rẹ̀ bàjẹ́ pé párákùnrin ni àdámọ́tọ́lọ́ ń dámọ́ látòdì ọrùn àdámọ́jà ọ̀gárí ìlú màdá sọ̀rọ̀ ni tó bá sọ̀rọ̀ kò mọ́ à ń bọ́mọ aljanna ni ọ anabi promise aljanna nínú ọ̀sà abídá sọ pé anabi promise aljanna kan tó kú láyé mẹ́mà ẹ́ sábì tó gbọ́kọ́ yìí ìgbìnà kan nù wọn kọ́lọ́m kọ́ bá ní yọ́nú sí wọn ẹ̀ àti gbogbo ọ̀sà abí anabi lápapọ̀ nínú ayé ayé ọlọ́run bá jóyé wa pé ordinary ohun lásán ordinary ohun ohun ẹnu kò gbọ́dọ̀ dá lórí ohun ànẹ́bì ìjọ́ ti bẹ̀rẹ̀ yìí a ti gbọ́dọ̀ kó ohun ariwo bá sọ̀rọ̀ just like that ti mọ́ fi ń bára wá sọ̀rọ̀

látàlọ́ pé ẹwà ní ẹni ròrí kan ẹni kìyàsì kátẹ́ẹ̀sì tí ó wáyé pé àbálọ́ àbábọ̀ kìyàsì ni yóò tì ní gbé dáadábí mú wá lẹ̀ dáadábí sọ́lẹ̀ tó ṣe lẹ̀ àbí láti máa dàmgírèdì tó mú wá àbí láti máa fojú àbùkù àwọn tí wọ́n ṣe tó mú wá lórúkọ pé àwa ẹ̀yẹni àkàlẹ́yà wà nílà káyè wíwá pé púpọ̀ torí yín bá pé tẹ nílà káyè dáadáa jẹ̀mọ́ ẹ̀ ẹ̀ mọ̀ pé gbogbo tó bá wá látọ̀dọ̀ ẹ̀rì làkáyè ẹni tí bá ti ń dan tọ́lọ́run bá pà nílájí inú lóòtọ́ ọlọ́run fún làkáyè lóòtọ́ ṣùgbọ́n làkáyè di làkáyè mosquito ni làkáyè ẹ̀fọn làkáyè ẹranko àfihàn làkáyè tó péye títọ́sọ́nà ọlọ́run bá máa ń tẹ̀lé lẹ́yìn tí èyí ànígbà kan onílàkáyì tó sọ pé ogun tó bá ti wá látọ̀dọ̀ ànábí àmà lẹ́yìn náà kíyàn ló jẹ́ mùsùlùmí kó máa yẹ sílẹ̀ gbé gbogbo tí àmẹ́rì bá mú bá tánú yẹ kó máa bá tánú nílà àkáyè mọ́ tánú àkáyè gbó làkáyè ti jẹ́ ẹ́ tàbí ẹlòmí àló takọ̀ làkáyè ní àìjẹ́ làkáyè náà lójó takọ̀ làkáyè alìmọ́mí ibùdó ti ní yọ rahmatullah yàrí olùmí dálá ní ilé fàs méje onídìrà tí wọ́n ti dárí kòtà àrùn ní ilẹ̀ àkèrè wà nàfẹ̀ ẹgbàgbé ẹ̀ kẹmọ́ ní tó wá látọ̀dọ̀ ànábì takọ̀